إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوك الله سبحانه وتعالى أترى صلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله حكم تسوالي لوري ذلك ولجن صحيح البخاري أيتي أنبياء هنا كتاب التوحيد حدثنا محمد بن بشار قال حدثنا منذر قال حدثنا شعبة عن أبي حسين والعشر بن سليم سمع الأسود بن بلال عن معاذ بن جبل قال قال النبي صلى الله عليه وسلم يا معاذ أتدري ما حق الله على العباد قال الله ورسوله أعلم قال أن يعبدوه ولا يشركوا به شيئا أتدري ما حقهم عليه قال الله ورسوله أعلم قال ألا يعذبهم لا تيرى معاذ وما جبل قال الله يلوسف قل النبي صلى الله عليه وسلم ó sọ fún òun pé ya Mu'adh rẹ Mu'adh atadri ma haqqullahi 'ala al-'ibad ìjó tí ẹ mọ̀ bí ìtó jẹ́ ìwọ̀ Allah lórí àwọn ẹrú rẹ̀ Mu'adh ọmọ Jabal ó jẹ́ ìpẹ́lára àwọn àgbà àwọn sàhábà رضوان الله عليهم ṣùgbọ́n ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní kókó kékeré kékeré tá ń sọ ọ̀nà pé kò wọ fọ́ọ̀tì tó tó jáde láyé ṣùgbọ́n lára àwọn tí wọ́n jẹ́ àgbà nínú àwọn sàhábà radwan Allah alayhim òun la sọ fún wa pé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó rán lọ sí ìlú Yemen gẹ́gẹ́ bí gọ́ọ̀nà òun náà tún ní anábì sallallahu alaihi wasallam sọ fún wípé rẹ̀ Mu'adh atẹ́jìrì mahamudulahi ala al-ibad ǹjẹ́ ó máa ìwọ̀ ọlọ́run ọba lórí àwọn ẹrú rẹ̀ qala Allahu wa rasuluhu a'lam èyí tí Mu'adh tó fún anábùwà muhammad sallallahu alayhi wa sallam oníkẹ́ ọlọ́run ọba allah àti òjíṣẹ́ rẹ̀ lónímọ̀jù àkọ́kọ́ anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa wípé ọlọ́run ọba ó ní ìwọ̀ lórí wa tó túmọ̀ sí pé kí ni ojúṣe títí wa sí allah subhanahu wa ta'ala. ta'ala ìwọ yẹn òun lànà bí ń bèrè lọ́wọ́ mohan ìpè rẹ̀ mohan ìjẹ́ òun máa wọ ọlọ́run ọba lórí àwọn ẹrú rẹ̀ tó yẹ kí àwọn ẹrú wọn fún Allah subhanahu wa ta'ala mohan bin Jabal ó lè ṣègbìyànjú kó sọ àwọn kẹta ṣùgbọ́n wọn mọ̀ pé béèrè béèrè báyìí lọ́wọ́ àwọn nígbà ní ó fẹ́ pàwọn lẹ́kọ̀ọ́ yìí sọ wá ló gbólóhùn pé Allahu wa rasuluhu a'lam ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ló ní mọ́jú gbólóhùn ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ló ní mọ́jú gbólóhùn tí ó dáa ká máa sọ ní tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn torí pé gbogbo nǹkan tí ó yẹ kí á mọ̀ nínú ẹ̀sìn ọlọ́run ló fi rán ànábùwà Muhammad sallallahu alaihi wasallam ló dẹ̀ so kò sí nǹkan kan tó ṣe wípé ó yẹ ká mọ̀ tí ànábì tọ́jú pamọ́ fún wa ànábì ṣàlàyé gbogbo tí ọlọ́run ọba tó ní kó fi jíṣẹ́ fún wa gbogbo ẹ̀rù ṣàlàyé so tó bá bèèrè lọ́wọ́ àwọn sàábé pé ìjẹ́ ẹmọ báyìí wọ́n mọ̀ kó fẹ́ kọ́ àwọn lẹ́kọ̀ọ́ ni so míì ìjẹ́ máa ń sọ òun pé Allahu wa rasuluhu a'lam ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ lónímọ̀ jù sele eléyìí nǹkan tó dáa ni láti sọ tó bá ṣe pé nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kódà ní ẹ̀yìn kó anábùwá Muhammad sallallahu alayhi wa sallam ìyá lè bèrè nǹkan lọ́wọ́ wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá nímọ̀ ń parí ká ní Allahu wa rasuluhu a'lam ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ lónímọ̀ jù wọ́n bá ṣe pé nǹkan tó ní ṣe pẹ̀lú ayé ni kò ń ṣe gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ayé yìí lọ́lọ́wọ́ ọba sọ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam kí la gbàlérò pẹ̀lú nǹkan tí ó ní ṣe pẹ̀lú ayé nítorí gbogbo àṣírí sánmà ilẹ̀ àti gbogbo àwọn nǹkan tó jọ máa gbogbo ẹ̀kọ́ lọ́lọ́wọ́ ọba sọ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la àti bẹ́ẹ̀ so ká níbi ní bí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam òun ni ẹni tí ó mọ gbogbo nǹkan eléyìí ọ̀rọ̀ tí ó burú ni ṣùgbọ́n nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ló ní mọ̀ ń pa rẹ̀ jùlọ nínú àwọn ènìyàn so eléyìí ni tí Mu'adh bin Jabal tó fi dá àti wa muhammad sallallahu alayhi wa sallam ló ń pè é allahu wa rasuluhu a'lam ṣùgbọ́n tó bá ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé àwọn àṣírí ẹ̀dọ́ ọlọ́run ọba gbogbo ẹ̀kọ́ ni ànábì mọ́ tó fi jẹ́ wípé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam قل لو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء كان في مما فقوني lọ́sọ̀tọ́sì ní ọ̀pẹ́yì àwọn orí mi ò bá ti pọ̀ àwọn ọ̀nà tí máa fi kó orí jọ kò bá pọ̀ ẹni tó mọ̀ pé tó bá ṣe bísínẹ́sì báyìí látọjú òun ò lè lù sílẹ̀ tó bá ṣe lẹ́yìn òun á lù sílẹ̀ so definitely kò ní kó lórí bísínẹ́sì wọn fún òun á lù sílẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ sì jọmọ ènìyàn gbà ní àti bísínẹ́sì á sílẹ̀ gẹ́gẹ́ bí jọmọ ènìyàn ní àmọ́ ṣàárẹ̀ bákan náà máa lálàáfíà kánípé yẹn máa mọ kọ̀kọ̀ ní nǹkan tí ó mú ṣàárẹ̀ yóò avoid it completely tí ò fi ní ṣàárẹ̀ kámá ti sọ pé kí ni kí èwà kú tí è jáde láyé fanabuwa muhammad sallallahu alaihi wasallam ni law kuntu alamul ghaib kan bá mọ kọ̀kọ̀ ní tọ́lọ̀ bá fún gbogbo kọ̀kọ̀ mà làtẹ́sàkì ní ọ̀hàyí àwọn orí mi

bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó mọ̀gbà tí wọ́n gbé àwọn ìdílé sókílá pẹ̀lú ìdílé òun pé anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó ní máa ṣùgbọ́n òun ṣe gbogbo nǹkan ló mọ̀ pàtàkì jùlọ àwọn nǹkan tó bá ní í ṣe pẹ̀lú àṣírí ẹ̀tọ́ ọlọ́run ọba ìtọ́lọ́run ọba fẹ́ kó mọ̀ náà ló mọ̀ ìtọ́lọ́run ọba ò fẹ́ kó mọ̀ ọlọ́wọ́n bá ohun tó yẹ tó ṣe pé kò sí ẹ̀dá rẹ̀ kan tó ṣe kó so ló fi jẹ́ wípé lára nǹkan tí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí máa fi yin ọlọ́wọ́n ọba òun náà ni wípé kò pè ẹ́ pẹ̀lú gbogbo orúkọ tó jẹ́ ti tiẹ̀ tí ó bá tún wá sọ a ní àwòsẹ̀ fáwọn tàbí fi ilmi ghayr ilmik àbí orúkọ tó ṣe pé ìwọ nìkan náà ló mọ̀ nínú mọ̀kọ̀kọ̀ tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ so ìsọkúsọ ọ̀rọ̀ òní kí afọ àtàwọ̀ òṣùṣù kó lóhun mọ gbogbo nǹkan àbóhun eléyìí mọ kọ̀kọ̀ bóhun àtọ́lóhun jọ ṣe bí tíì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mú àwọn ọ̀rọ̀ rán dáadáa táwọn mi máa ń sọ muhammad sallallahu alaihi wasallam ó bẹ́ẹ̀ lọ́wọ́ mu'adh bin jabal àtẹ́lẹ́ni máa hàkùnláàrí alẹ́lẹ́ ìbáàkì ìjọ ma ìwọ̀ ọlọ́run ọba lórí àwọn ẹrú rẹ̀ ìwọ̀ ọlọ́run ọba lórí àwọn ẹrú tàbí mọ̀háàbí jábà látara wípé ó fẹ́ kọ́ ẹ̀kọ́ ó ní àlọ́rù wọ́rọ̀ sí ìrú àlẹ́lẹ́ ọlọ́wọ́n ọba àti òjíṣẹ́ rẹ̀ lórí máa jù nígbà ní àwọn sọ̀hábà rẹ̀ tó wà ní láàrin ní tamari tí ànábi béèrè béèrè lọ́wọ́ àwọn òdẹ̀ síkà wọn fèsì wọn àbí ṣùgbọ́n eléyìí ó gbọ́ yé sí pé kí ni ànábi wa Muhammad sọ̀lá àtàntẹ́ kọ́hùn lẹ́kọ̀ọ́ ni tó òun náà kò bẹ́ olóńgbẹ́ tí ó fẹ́ kẹ́kọ̀ọ́ ló fi jẹ́ pé